الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين aku ọ̀ngbẹ́ ọlọ́nkọ́mọ́sá gbàwẹ̀ wa lẹ́sìn fún wa kó já ríbi tí ó ká gbàwẹ̀ tí ó ní ládá tààrí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun làwẹ̀ tó ṣe déédéé àṣẹ olúwa àti lánàá anábùwà muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí bá ti wà nú àwẹ̀ yìí à ń dìde lóru jẹun àní jẹ lọ́sàn-án àní mu apá gbogbo ń ti ń wuni tọ́lọ̀ ní amáde bẹ́ẹ̀ apá ti ń torí tọ́lọ̀ àmọ́ lọ́n ń fi ràn létí pé àyàmán máa dò dat ọjọ́ díẹ̀ náà ni ẹ wo nínú ọdún kan oṣù méjìlá la lò ọlọ́run wa lóṣù kan péré ní ká fi ṣe gbogbo ń ta kàkálẹ̀ yìí òní kébí ṣètọ́ ni ọba ní dààmú yàn á gbọ́dọ̀ nìkan tí ó tún máa jí nǹkan kan ṣe nínú tọ́lọ̀ lóhun ọ̀fẹ́ yìí tolúwa ní ayaman madudat àwọn ọjọ́ díẹ̀ ọlọ́nkọ́ mọ́sáàsì ọlọ́run fẹ́mi àti wọ́bẹ́ o asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.